bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nínú rẹ̀ I am not perfect I make mistakes I hurt people but when I'm sorry I mean it. ìfẹ́ kì í tí ìfẹ́ kì í ṣá ìfẹ́ kì í dìbàjẹ́. àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. wo babe ṣó ṣó ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. ó dín dín ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi ro adúrò ọ̀rọ̀ yẹn. o ò dárúkọ ẹ rárá wàá dárúkọ tó fifty times. ah báyọ̀ wá dé sí báyọ̀ wá dá o tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣàwọ̀. èmi ò wá sí kò lè bímọ mọ́ ibi àbí irú òun ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. Ah, ah. onílé onímọ́tò o mhm. tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ àwọn. tó bá fi jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kọ máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá àfojúbó mo ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. àmọ́ ìfẹ́ kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. tí mo fi wá rọ́wọ́ ìwọ́lọ́ fọyọ́ sáyé mi tolùbànújẹ́ ayé. ọ̀bọ̀yé kò yẹ nìkan o ẹgbẹ̀fà o ó mà ṣe o. táyà rẹ̀. adùfẹ́ adùfẹ́ abádùfẹ́ kọ́ ni mò ń wò yìí adùfẹ́ lórúkọ mi báwo lẹ́yìn ṣe morúkọ mi adùfẹ́ èmi ni ìtúbọ̀sùn dádì tiwa ṣé o mọ̀ mí ni àdùfẹ́ èmi rò pé fẹ́ bá mi rajà ni ah, ah, ah. ojú yín iṣẹ́ ló dàbí pé mo mọ ojú yín àmọ́ mi ò lè sọ pé ibi báyìí pàtó. àdùfẹ́ mi ní nàún túbọ̀ sùn dáàdì tiwa tó wá ṣọmọ ọ̀dọ̀ lọ sorry tó wá ṣiṣẹ́ nílé wa tó ń tọ́jú ọmọ mi tó ń dáná fún wa wo mí nàún aṣọ fẹ́ ló mọ̀ mí ni. Ah èmi ò lọ sí mo nǹkan tó ń sọ yẹn o ah. dáná fún yín báwo èmi ò sọ lèmi ń tà ẹ bá fẹ́ bá mi rajà ẹ bá mi rajà dábàá dẹ̀ rajà jẹ́ kí n máa bá tèmi lọ èmi ò mọ yín o. adùnfẹ́ kò dé crap náà kí ló ń ṣe gbogbo ilé ìfowó betmark tó wà lẹ́nu ẹ̀ mo mọ betmark yìí náà mo dá ẹ mọ̀ ẹ́ adùnfẹ́ stop gbogbo ilé tó ń ṣe yìí. èmi ò pretend mi ò mọ yín mi ò mọ yín rárá lóòótọ́ mò ń sọ pé ojú yẹn jọjú ẹni tí mo mọ̀ àmọ́ mi ò lè pléèsì ẹ̀ mi ò tiẹ̀ láì dí ara. player bobo you dey play like Maradona o oh. player hey, eh, player bobo you dey play like Ronaldinho oh. bobo you good o. Oh. Hi bobo you bad o. Oh holidays you dey do you no dey put caution at all. Hey, ẹgbẹ́ e fún ẹgbẹ́ e fún ẹgbẹ́ e fún. níwòyí ìrọ̀lẹ́ àná lọ́wọ́ àgbà five hundred naira náà mi tó lóun wọ́n dá padà ní alẹ́ àná ah. kì í ṣe pé five hundred naira ló dùn mí o bí ò ṣe pé ẹ dákun irú kú wo rè irú kú wo rè. kò mọ̀ sẹ́ni tí ò ní ah! kú láyé o. àbí èyí tó jẹ́ pé ní ìrọ̀lẹ́ ìjẹta èmi ni mo ṣílẹ̀kùn wọlé fún wọn mọ́mí wọn tiẹ̀ tún wá wọn wá irú kú wo ni bọ̀dá ṣàánú wa kú yé dìde. ẹ tó jẹ́ pé ìwòyí ìrọ̀lẹ́ àná. tẹ́ ẹ ti rí mọ́tò ọ̀dọ̀ mẹ́wọ̀n lórí burúkú. bọ́bá ṣe kọ́ ló pẹ́ bọ́bá ṣe farakọ̀ ẹ̀ máa gbé bọ̀. kọ́ pé ìyẹn náà dáa ó máa gbà á báyìí mo fẹ́ máa gbà á ti gbádẹ́ á ti gbádẹ́ àbí wọn lórí burúkú ẹ gbà kọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ forí burúkú o. ọ̀dọ̀ bẹ́ẹ̀ yà ó ká gbà kọ̀rọ̀. ẹnu ọ̀dọ̀ forí burúkú ọ̀lẹ́ ẹ gbà kọ̀rọ̀. ọlọ́ọ̀ṣẹ́ ọlọ́ọ̀ṣẹ́ ọlọ́ọ̀ṣẹ́ òní òní òní ah, bó ṣe wà yìí ẹ gbọ́dọ̀ sí o kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, ẹ wo kò ṣe é sin o kò ṣe é sin alókùn tó wà lẹ́yìn ò ṣe é sin kò sí kankan kò ṣe é sin. kí ni rí ti wá ń bí ṣé orí ẹ̀ ìkú tó gbẹ yẹ̀wò ọjọ́ ọmọọṣẹ́ fẹ́ là gbogbo ẹ̀yin ọmọ tá a bá ti jọ ọmọ yahoo yìí àbí ìtẹ̀ tìbú kó lọ́ọ̀sì torí yín ti dá àbí kọ́tàkàn torí ibú lẹ́mọ̀ wíkì. kọ́tàkàn tó kò ṣeé sí bí mo ṣe ohun tí mo sọ nílẹ̀ kò ṣeé sí bóyá wàá yóò máa jí padà. Ah, ẹ wo ẹ wo ẹ wo. ẹ eh, ẹni pé ó máa jí padà yìí ó kẹyìn mọ òkú jílẹ̀ jí Mohbad. àbí ah, o eh, ah, pàdé òkú pàdé òkú pàdé òkú eh, ẹ kú o ikú sọ pé òun ti dáríjì yín o ẹ kú o àbúrò sàrò kí ni tèmi ká má sí.

wo bí ẹ̀gbọ́n ẹ wo bí ọba ṣe fi ara ẹ̀ ṣe ẹlẹ́yà káàkiri ah, just look mm. at that. nígbà tẹ́mi sọ fún ẹ pé ìkan ti ń ṣe ọba olórí mi ò kémi ìmọ̀ kan tí mo sọ ah. no no no ìwọ fúnra rẹ̀ sì George, pẹ̀lú nonsense tó tọ́ ṣe. bọ ọba ṣe máa ní kólókùn máa sin òkú ẹ. ooo oh, débi pé social media wá ń gbé wọn kiri ah, wọ́n gbé wọn kiri àwọn ọmọ rẹ̀ wọ́n máa tọ́ka sí wọn àwọn àbúrò bọ̀bọ̀ yẹn nìyẹn o sórí rẹ̀ embarrassment òṣìṣẹ́ fẹ́ máa fúnyàn ṣe bó rí eléyìí ò normal mọ́ o. Oh. ṣọmọ kó rí mi wulẹ̀ lé bàtà tí wàá kékeré lọ́ọ́ ti sọ fún mọ́mí pé èmi special ọmọ ni mi orí mi lè mm. orí mi ló ń mú ọba èèyàn lè ṣe irúkọ yẹn fún mi kó mu jẹ orí mi máa ń jà ni àti mm. kékeré lọ́ọ́ ti máa ń sọ fún mi pé orí mi yìí ó máa ń jà ni mm. mi ò dẹ̀ ní dáríjì wọn. Ah, a máa ní láti wá solution sọ̀rọ̀ ẹ̀gbọ́n wa ni. ó máa wá má sọ pé ah personalize ọ̀rọ̀ yẹn. mo kàn ní kí n fi wọ́n ibi òṣì tẹjọ́ tẹ wo. àwọn àwọn àwọn àrà wọn mélòó. bó ìdùnnú kí wà ní ọba wa ṣerú gbogbo òṣì yìí fún báyìí jẹ́ tẹ̀ wá pé. ibi tó wà ní gbogbo kàtẹ́kàtẹ́ báyẹn akí ọlọ́run ló mọ position tó máa wà á sìn sísí léèwé wá gbé etí sí ní ara wò kó wò wọ́n yóò sì mí kó lè mọ̀ ìyá tí ọ̀jẹ̀ ọ̀nbí lẹ́nu kí ló ṣẹlẹ̀ eléyìí ò mí o sọtán burúkú yà àwa la sọ fún ọba. five minutes péré ni ìyá yín kù. tẹ́lú bẹ̀ pọ̀ má ìlà òdu ẹ̀ eh? má ìlà òdu ẹ̀. ẹ nílẹ̀ ṣègbọ́n ọmọ yahoo ni irú wọn àmọ́ wọn ọfẹ lò ní. ẹ yóò sojú ẹ yóò sojú ẹ. tèmi ṣáà ní wípé ẹjẹ àǹfààní agbófinró lọ́wọ́. wákàtí méjì ti lé o. ẹ jẹ burúkú nìyà. ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn ọmọ yahoo àbí kọ́ lọ́hún ṣàánú wa. ẹ wo ẹ wo ẹ má jà bọ̀ pọlọ ní olóòrùn. wọ́n pè é lórí fúnra ẹ̀ wọ́n pè é lábì fúnra ẹ̀ kí ló dé tó gbà fún ẹ mọ́ ọ̀rọ̀ rẹ̀ fà mójútó àfàìmọ̀ kó má para rẹ̀ mo fine mo fine ìyá ní fi ń jẹni àánú ẹ ló ṣe mí o ló jẹ́ kí n bá dámọ̀ràn àánú ẹ ló ṣe mí o ló jẹ́ kí n bá dámọ̀ràn èyí tó ń ṣe yìí kórìí ẹ má jó kàbùkù àánú ẹ ló ń ṣe mí o bọ̀bọ̀ ló jẹ́ kí n bá ẹ dámọ̀ràn àánú ẹ ló ṣe mí o ló jẹ́ kí n bá ẹ dámọ̀ràn èyí tó dáwọ́lé yìí kó lè má jẹ́ òtẹ́ àgbọ̀àlà ní moko ajá ò ní sanwó ọbọdẹ kó tó wọlé bẹ́ẹ̀ ni babaláwo tọ̀hún sẹlúgẹ́ kífà àlàtàtà ìta ìtátátá adéáfún yẹríyẹ abìbí pẹ̀rẹ́ ikú wọn ò ní jèlùbọ́ ikú tó lọ́wọ́ jèlùbọ́ ẹnu wọn á kù ẹnu wọn á funfun. ẹ sì lórí pákí sì lórí pákí. àwòfín létí karó àwòfín lọmọdé wo jíjí ayé àwòfín báyìí làwọn àgbàlagbà kú ọ̀wọ̀n sán gangan wọ́n mọ̀ wọ́n o ọ̀wọ̀n wọ́n inú ló fi ṣe lé àtàrí ló fi ṣe gbùgbù ọ̀nà wọ́n wọ̀ wọ́n tó máa wo sílẹ̀ kó o dé kó máa wó lọ a kì í mọ́mọ́ fá ẹnìkan ò gbúdọ̀ mọ́mọ́ odù wọ́n wọ̀ wọ́n tó máa wo sílẹ̀ kó o dé kó máa wó lọ. ogun kan jẹun kí ló dé tẹ́yìn èèyàn ò rojú lẹ̀ tẹ́sí máa wá ìrojú kiri dákun ta lẹni tó ṣe. Mm, mo ti lọ bẹ ẹni tí mo ṣe ó dẹ̀ ti forgive me. kí ni jẹ́ báwọn ẹni tó ṣe ó ti lọ bẹ̀ ṣé ẹni tó ṣe ilé ìwà gbẹ́bẹ̀ á jẹ́ pé ẹni tó ṣe kọ́ ló bẹ ọ̀tọ̀ lẹni tó lọ rìn bẹ́ẹ̀ kó o ronú dílẹ̀ dílẹ̀ dáadáa ta tó ṣe gangan. rántí ẹni tó ṣẹ̀ ó dáa ẹ̀hún ó ṣe nǹkan kan fún yín sìn ó wà á farabalẹ̀ dáadáa ó fojú rẹ̀ wòran kankan mò ń bọ̀. ẹni ajábábá ọ̀dẹ lajá ń bá rẹ lé ẹni ajábábá lajá lọ pàtàkì ìfẹlẹsẹ̀ sílẹ̀ adíáfẹ́jì kókó òwòrì ifá tí ó tẹjú mọ́ kápò rẹ̀ gírígírí èjì kókó òwòrì ifá tẹjú mọ́ mi kó owó mi rèé èjì kókó òwòrì ẹ ṣe pé látọ̀dọ̀ Mr. Skele ló ti wá. bẹ́ẹ̀ ni sá. ṣé o mọ̀ nǹkan tó fẹ́ wá ṣe níbi ṣá. bẹ́ẹ̀ ni sá. You know what? Uh, wàá máa tún ilé ṣe mi she kitchen everything ọ̀nà àmásóúnjẹ mi fún mi time to time mi ní chippies o tó bá ti fi ọwọ́ síbi tó wọ́n ń gbé maybe bí a lè jọ ṣiṣẹ́ papọ̀ because nǹkan tí mo expect látọ̀dọ̀ Mr. skele kọ́ lélẹ́yìí oh uh, let me just give you a try. well and you need to be neat next time a wọ bàtà wọnú lé mi more? mi kì í accept yẹn ṣe ti gbọ́. Mr. Dandy wá wà. Dandy. Oh nìyí sọ. o ṣeun a máa tọ́jú ọ náà àmín o ṣe gan ni gan. ṣáìsó ló jẹ́ kọ́kọ́ mi máa gbọ̀n báyìí. ẹ pẹ̀lú. o tó lọ. ayọ̀ ló já sí o. olúwa ṣeun. ẹ dáàdi mo ti ríṣẹ́. o ti ríṣẹ́. mo ti ríṣẹ́ o. Ah, olúwa ò ṣe o ẹlẹ́dàá mi ò ṣe o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ o irú iṣẹ́ wo wà ní. iṣẹ́ ọmọ ọ̀dọ́ ni mo rí. ló wá sọ pé o ti ríṣẹ́. ah irọ́ o ti ríṣẹ́ o dadi iṣẹ́ náà ni ṣebí fúngbà díẹ̀ ni mi ṣáà ní máa ṣe lọ títí bẹ́ẹ̀. mi ò fọwọ́ sí i mi ò fọwọ́ sí i ah, ọmọ ọ̀dọ̀ bíi ti báwo ìgbà tó jáde ńlé látàárọ̀ tó wá dé tó sọ fún mi pé ó ti ríṣẹ́ inú mi náà dẹ̀ ń dùn ó wá jẹ́ sọmọ ọ̀dọ̀ gbogbo education tí ń fún ẹ bó ló fẹ́ já sí tí ò bá sí àwọn ìjọba tí wọn ò sanwó wa. Pension mi náà ni mò ń dúró de pé kó fi parí ìwé ẹ̀. So àìkàwé ṣebí díẹ̀ ló kù. Àìkàwé ẹ wá ní wá lọ máa ṣọmọ ọ̀dọ̀ ọmọ ti tèmi. Kí ló fẹ́ kẹ́bí mi máa sọ? Ẹ dadi, mo understand yín. Èmi náà fẹ́ kẹ́ understand èmi náà. Ẹ́ náà mo yẹ ìgbà tí mo fi wá iṣẹ́ títí títí títí mi ò ríṣẹ́ kọ́nà tó wá ṣe léè tí mo tún rí yìí ẹ wò ẹ jẹ́ kí n lọ ṣébẹ̀ o ká fi máa manage ara wa for now. Ọlọ́run Ọlọ́run ah ìwọ lójú ẹ wá ìyá yẹn pọ̀ jù ah má ṣe nǹkan sì ń fẹ́ fi sọ̀rọ̀ yìí fún yín lélẹ́yìí o òun lẹ ti bẹ̀rẹ̀ sí ṣé fẹ́ kémi náà máa sunkún ni nígbà tẹ́ ẹ sunkún ṣé fẹ́ kémi náà máa sunkún ni ẹ ṣé mo ti jẹ̀bi pé mo sọ fún yín pé mo rí iṣẹ́. ọlọ́run má dojú tì mí mo sìn ẹ́ bó ṣe yẹ kí n sìn ẹ́ mo sìn ẹ́ ìwọ ọlọ́run mo sìn ẹ́ mi ò dẹ́lò mi yàtọ̀ sí wọ ìyà yìí ti ń pọ̀ ju pọ̀ ju agbára mi lọ o dẹ̀ fún wa lọ́nà àbáyọ. ẹ wo dádì mm-hmm. ẹ máa jèrè mi lágbára Ọlọ́run mo máa sọjọ́ fún yín ẹ yẹn fọkàn balẹ̀ ẹ jẹ́ kí n ṣáà lọ ṣiṣẹ́ iná ṣe ti gbọ́. ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ah. má jẹ́ ìsìn ẹ lásán má jẹ́ ìsìn ẹ lásán olúwa orúkọ ẹ náà ni mò ń pè é fàṣàánú ẹ bò wá fàṣàánú ẹ bò wá má jẹ́ ìṣẹ̀lẹ́yà Ọlọ́run má jẹ́ ìṣẹ̀lẹ́yà má síta. Nadia Nadia ó ti tó ẹ má jẹ́ kí mi náà kí n máa sunkún ni nísìnyí àwọn ìjẹ́ kí n lọ bá yín fọṣọ fẹ́ fọ. Allah. ẹ kú jókòó ma. ẹ sọ mo ní kí wá sọ fún yín pé nǹkan tẹ́ bá ti fẹ́ jẹ́ kí n mọ̀. ṣe mo wà òkè ẹ̀gbọ́n mi náà ti láwọn ti dé tòsí. ok. ẹ dọ́nà kí lórúkọ yẹn. Ìbídùn lórúkọ mi. Ìbídùn. Bẹ́ẹ̀ ni. Àbájọ, ìmúrẹ gan-an ó ṣe déédéé orúkọ ẹ ni. <laughs> Ẹ bọ̀ kí ló ṣe ẹ gangan? Kí lélẹ̀ tó kó sí i? Ó ṣọ̀pọ̀ wa òkè. Bẹ́ẹ̀ ni. Ah, nǹkan tó wọ yìí ò dáa, kò dáa rárá. Ṣorí tí mo ti rí irú ìmúra yìí kẹ́yìn, bóyá nù àwọn fíìmù tó ti ṣe níbi 1926 yẹn ni. Kò dáa rárá, wèrè lójó ṣé òun mú bá ọmọ àwọn ọmọ ọ̀dọ̀ sí ṣe máa ń múra ni wọ́n máa sẹ́ksì ju ẹni tó nínú ilé wọn lọ wọ́n múra tó máa fáì tó máa ṣerun tó máa ṣe mékọ̀pù ìwọ wá wọ ṣùṣù bó ṣe rí yìí ó ti wá wọṣọ báyìí wàhálà ìwéré lójọ ó dá rárá ó dàbí ọ̀dẹ̀. aṣọ tí mo dẹ̀ wọ́n yìí dẹ̀ fún ẹ. gidi o lè wọ ọmọ lọ́jọ́ wedding ẹ̀ ọ̀dẹ̀ ó tilẹ̀ ṣe mà kí ló wọ̀ anyways máa ṣoore fún ẹ máa help life ẹ̀ báyìí máa ń ṣe charity kiri tiwa nìyẹn ó láwọn aṣọ kan tí mo ní tó mo láwọn èèyàn tí mo fẹ́ kó fún bọ̀ máa ṣàánú àwọn èèyàn tó bá tóbi ń bẹ̀ máa bẹ́ẹ̀ kó wọn wá kó tiẹ̀ jọ èèyàn báwo lẹ̀ mọ́ mi ṣe ń kó pẹ̀lú ẹnu lé ah kíre. ẹ ṣe wọn. màá kó wọn wá fún èso ti gbọ́ kó máa múra dáadáa ó mm. dẹ̀ máa ń ṣe oúnjẹ fẹ́ gbọ́n mi báyìí. Eh, èmi ni mò ń ṣe oúnjẹ fún wọn oúnjẹ mi dẹ̀ dùn dáadáa. mo rí bẹ́ẹ̀ kó o lè ṣe oúnjẹ fẹ́mi ṣáá tó má ṣe yọnu má lọ ó ṣe tó bá máa padà wá pálọ̀ má wọṣọ yìí o bó ṣe rí òbí tẹ̀gbọ́n mi ti máa ń rí àwọn ọkọ̀ wèrè kò rí wọṣọ bíi kìnnì ọbẹ̀ ṣù. kò sí nǹkan kan ó dàbí pé bóyá mo fẹsẹ̀ gbá ni. Ah, ẹ ṣọ àbí mm. kí bá yín bomi. nọ́ọ̀nù nọ́ọ̀nù máa Michelle lọ Michelle ṣiṣẹ́ lọ máa ṣiṣẹ́ lọ. Mm. ọ̀rọ̀ rẹ̀ ó fà mójútó n ò rí. ọ̀gá kí ló ṣẹlẹ̀. kò sí ah. mo rántí nǹkan ni ah Táíwò tí. <laughs> àṣé tí rí nǹkan tí mi rí ah. ah. máa ṣiṣẹ́ dáadáa ń tiẹ̀ máa fara ṣe máa wò bó ṣe ń ṣe lọ́tún kó máa ṣe lọ́sí continue continue continue continue ok continue ah Táíwò kò lè dáa fún ẹ àṣé ò rí nǹkan tí mi rí ah. wọ́n pè ẹ́ lórí fún ràìràì wọ́n pè ẹ́ lábì fún ràìràì kí ló dé tó pa fún ẹ mọ́. Ah, ọ̀rọ̀ rẹ fàbójútó àfàìmọ̀ kó má para rẹ̀. mo fine mo fine ìyá ní fi ń jẹ ni àánú ẹ ló ṣe mí o jẹ́ kí ìbá ẹ̀ dámọ̀ràn àánú ẹ̀ ló ṣe mí o ló jẹ́ kí ìbá ẹ̀ dámọ̀ràn èyí tó ṣe yìí kórìí ẹ̀ má jó kàbùkù àánú ẹ̀ ló ṣe mí o bọ̀bọ̀ ló jẹ́ kí ìbá ẹ̀ dámọ̀ràn àánú ẹ ló ṣe mí o ló jẹ́ kí n bá ẹ dámọ̀ràn èyí tó dáwọ́lé yìí kó dé ẹ máa jẹ òtẹ́ ọ̀rọ̀ rẹ ó fá mójútó n ò rí irú èyí rí kí ló jẹ́ wàhálà tó lè fi jólẹ̀ mo fine mo fine ìyá fi ń jẹ ni ọ̀rọ̀ rẹ fámójútó bọ̀bọ̀ pléyà ṣọgbọ́ gbogbo igi tó rí lòun gùn mo fine mo fine ìyá fi ń jẹ ni wọ́n pè é lórí fún ràìràì wọ́n pè ẹ́ lábì fún ráìráì kí ló dé tó gbà fún ẹ mọ́. that's the one sir. how are you doing. yeah madam. ṣe wa oke. mọ́mí ẹ̀ ń kọ́. wọ́n ti jáde mi àtàbúrò mi lájọ one shop. ok uh, ṣé mo tún máa ṣẹlẹ̀ <coughs> sọ fún mọ́mí pé kí wọ́n bá mi package gbogbo toiletries mi so kó bá mi kó wá lọ́la trees. Eh, kí ni kí ni. ọtí gbọ́. Ah, ah, kí ló ń jẹ́ ọtí gbọ́ kó toiletries mi wá o dẹ̀ mọ time tó yẹ kó kó wá o má jẹ́ kó pẹ́ o. ọtí gbọ́ yín. mama expect ẹ o. ok. ok má pẹ́ o. lẹ́nu all right dear. Yeah. máa ń láìkọ́ ọmọ kékeré kó mọjú kó mọwọ́ sàn. Ah, má ṣeré má jáyé rẹ̀ lọ́jọ́ bọ̀bọ̀ ò lọ́ta. ẹlẹ́gbẹ̀rẹ̀ báwo ok o ti sọ àbí jọ ọmọ bínú wá bá mi nínú yàrá mo need a right away yes right now uh, no ṣá má wọrí má wọrí wá bá mi nínú room okay. n jókòó. ó ní nǹkan kan tó attack mi láyà ó dẹ̀ ń dùn mí gan. àbí kí n bá yín gẹ̀tò mi. náà tí mo bá nílò mi màá ti sọ pé kó bá mi bù wá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣòro nísàlẹ̀ yìí ṣe kókó sàlẹ̀ wà rí bíi báàmù kan níbẹ̀ báàmù yẹn òun ni màá fi wọ́ tó fi máa lọ so mi lè bẹ̀rẹ̀ torí pé tí mo bá bẹ̀rẹ̀ ó máa hook mi so wà bá mi mú bá mi ẹ̀ wá nísìn tí màá fi pa ṣé tí gbọ́ mo fẹ́ fi pa. ọjọ́ dúró ẹ dúró ẹ bá ṣe bẹ́ẹ̀ dúró dúró kí ni. kó má sunkún mọ́ náà I told you to stop crying jẹ́ ká gbà pé it was a mistake and I promise that eléyìí ò ní repeat itself I'm very very sorry from the depth of my heart Ibidun I am so so so sorry kò mí kí n ṣe iṣẹ́ èṣù sorry and it will never repeat itself gba bí mo ṣe sọ fún ẹ mo ti mú ẹ láti ẹni lọ bí blood sister mi mo dẹ̀ fẹ́ jẹ́ kí ìwọ náà mú mi bí ẹ̀gbọ́n ẹ anything whatsoever to bá need máa provide ẹ fún ẹ ṣó ti gbọ́ kò kò kò kò wà látọkàn tèmi náà nà ó ọmọkùnrin ni mí dẹ̀ pé tí kinní ìbá ti tó bá ti bà wá sílẹ̀ a kì í control mọ́ sometimes. I wouldn't lie to you àti ìgbà tí mo ti rí ẹ ní living room yẹn àtìgbà ẹni mi ti lè control ara mi mọ́. má sunkún mọ́ náà tó ṣe ń ṣe yẹn fẹ́ jẹ́ kí mi náà máa sunkún ni jẹ́ ká blame èṣù náà má jẹ́ ká blame mi iṣẹ́ èṣù ni kíní kò ń ṣiṣẹ́ mi náà èṣù ni kò jẹ́ ká blame. ṣé ti gbọ́ má bínú ní ìṣe nǹkan kan mọ́ mo kàn fẹ́ jẹ́ kó wọ aṣọ ẹ ni. aṣọ ìdá aṣọ ẹ. ẹ ṣọ́ra fún tó bá sunkún ó dàbí nǹkan tí ìdáríjì mi ní mi ní ọkàn mi ò ní balẹ̀ náà ó fẹ́ jẹ́ kí mi náà máa sunkún ìjọba náà seriously yéṣu ni èṣù ló yẹ ká blame kò ń ṣe mí èṣù ló ń ṣiṣẹ́ yìí má bínú èṣù ni èṣù ti gbọ́. irú ìró irú ìbòrùn ibi ẹ ṣọ́ra fún wọn o ẹ ṣọ́ra fún wọn o ẹ ṣọ́ra. one two three four five six seven eight nine. good. Ó di eleven. Ó di twelve. Ó di thirteen. Fourteen. Wàá rí i pé bí ṣe ń kawó ìyọ́wọ́ mi ń gbọ̀n. Mò ń fura sí owó yìí. Ah, ibo ti rówó? dáàdì ọ̀gá mi ló fún mi lówó yìí. ẹ oṣù ò tí ì pé. dáàdì ọ̀gá mi náà ìsinmi gan-an èèyàn dáadáa ni wọ́n. gbogbo ọwọ́ mi dá nǹkan mi ah, ara mi ò fẹ́ lílẹ̀ o <laughs> ọ̀gá ẹ̀ náà sì sí ẹ̀ ara ń fún mi náà sì pé oríṣiríṣi o ṣé ipò òun ṣiṣẹ́ dáadáa àbí ṣé kìí ṣe pé o lọ ná ìṣèṣe nínú ilé. nǹkan tí wọ́n sọ fún mi ni wípé mo mọṣẹ́ mi níṣẹ́. iṣẹ́ bẹ́ẹ̀ ni. o mọṣẹ́ níṣẹ́. bẹ́ẹ̀ ni dáàdi. kì í dẹ̀ ṣe pé o mú páàsì lẹ̀. dáàdi ṣé ẹ wàá jẹ́rìí mi ṣé mo jọmọ bẹ́ẹ̀ ni. kò tí ì ju fifteen days lọ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló ti ń ná adúrò owó yìí sí ẹ̀. Nǹkan tí mo mean ni wípé kọ́kùnrin tó lè máa kóru owó báyìí fóbìnrin, wàá wọ yẹ̀wù tó bá jẹ́ ọkùnrin míì ni. Ọ̀gá mi ò ní pálapàla báyẹn lọ́wọ́. Àáfàá ni. Ọ̀gá mi ò kí ń ṣàfà. Kristẹ̀ ni wọ́n. Wòlíì. Wọn ò kí ń ṣe wòlíì. Ó ti yé wa, àdúrà wa ń gbà náà ni. Ṣé gbogbo iye tó wá kó fún ẹ ni? Ẹ wo, tí wọ́n kó fún mi jù báyẹn lọ, èmi náà yọ sọ́wọ́ ni. Ah. ó yọ títí ẹ sẹ́yìn àbí. tí bá fẹ́ máa lọ sí ibẹ̀ máa ti yọ owó tí màá fi máa lò tí màá fi wọ mọ́tò tí bá fẹ́ ra àwọn nǹkan kan náà ibẹ̀ náà máa ti yọ owó tí màá fi ra nǹkan tí bá fẹ́ ra. ó ṣe mo dúpẹ́ eléyìí náà tẹ̀ tó ẹ mú owó mọ́tò náà. ah owó mọ́tò kẹ̀ ẹ gbọ́ tí mo sọ ń sìn wípé èmi náà yọ díẹ̀ sọ̀wọ́ ewu bí mo ṣe fẹ́ máa lọ ń sìn yìí máa fi wọ máa yọ owó mọ́tò ti wà lọ́wọ́ mi. ó dà bẹ́ẹ̀. so tí bá dẹ̀ fẹ́ ra àwọn nǹkan náà máa yọ lọ́wọ́ ara mi. ó dà bẹ́ẹ̀ ọmọ àtọ́jú wọ náà wàá jẹ wọn mọ ò ní ṣubú fọ́tàyọ̀ ò ní rògùn àkóbá mi tó ti ń ṣiṣẹ́ o tó ti gbọ́ wàá bá mi kí ọ̀gá ẹ náà a máa ní ìlọsíwájú gbogbo ògbà òkè tó wà kò ní jábọ́ a ti ń jẹun ọmọ náà nìyẹn àbúrò rí báyìí. èmi náà ti sọ fún yín pé máa jẹun kẹ́ ẹ fọkàn yín balẹ̀. kò sí ara mi tẹ ara mi tún yá gágá lé. kẹ́ lọ jẹun tó dáa báyìí ẹ wò ẹ jẹ́ kí ètò wa máa lọ torí ah. ọ̀gá mi ò sí lé nígbà tí mo bọ̀ so kí wọ́n tó dé kán ti bá mi nílé padà. o ṣe ń ṣe ni kó má ṣe o eh. má gbọ́ ọ̀gá ẹ lẹ́nu o ṣe gbọ́ tó bá ní o jókòó kó jókòó tó bá ní jókòó síbí ibẹ̀ ni kó jókòó síbí tó bá ní ṣe wàá sùn ibi tó bá ti fi ẹ́ sí nǹkan tó bá ní o ṣe ni kó má ṣe o pẹ̀lú ìtò ṣe yìí má gbọ́ lẹ́nu o ṣe má jẹ́ o ṣe o àfi ah. lè ta bàbá Ìjẹ̀bú two three direct tó bẹ́ẹ̀ ọ̀dọ̀ ya ṣùkúmà ó pẹ́ tí ti jẹ iṣẹ́. ṣé na like this go ohun tó wọ̀ mọ́ jẹ́ kì í rọ̀ mọ́ nínú ẹ̀yìn àà àyẹ̀yẹ̀. Yes, Tani, eh? Call me. Hey, káàsán. Hey, káàsán. Ẹ ń tálẹ̀ bèrè. Ẹ jẹ́ Okay. kọ́. Ọ̀gá? Uh, ok, wọ́n oh oh, oh, oh, oh, you dey do anyhow, you be Mr. Perfect, you be actor. Oh. 啊！嗯啊！呜啊！美国多少？ sọ̀rọ̀ sókè mi ìgbọ́ nǹkan tó ń sọ ọ kí ni nǹkan tó ń sọ ọ. mo ti mo ti lóyún mi sá. o ò lè sọ̀rọ̀ ni kí ló ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà. mo ti lóyún. ọ oh. mi mọ̀ pé nǹkan àyọ̀bá yẹn ló fẹ́ sọ fún mi ah, ah. kí lórí tó wá ń pèpè láti sọ nǹkan oríire ni náà gbogbo àlà ń gbàdúrà ká fọmọ sáyé eh, ṣé wàá fẹ́ gbáyè lọ́wọ́ mi kí wà tí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀kẹ́ lè lọ sílé ọkọ ẹ̀ ní ẹ rárá sá. kí ló dé tó wá sọ fún mi. ẹ̀yin lè fún mi lóyún sà. mi gbọ́. ẹ̀yin lè fún mi. èmi ni mo ṣe kí ni kí ni nǹkan tó ń bá mi sọ ṣọ́sọ́ fẹ́ pé mò ń distribute oyún ni tó fi sọ pé mo fún ẹ lóyún dá mi lóhùn nígbà wo lásìkò wo níbo. ọjọ́ yẹn nǹkan tó tẹ̀ ṣe fún mi. ọ oh, ọdẹ. Oh, nǹkan tá a ṣe níjọ yẹn mm. ẹ̀ṣọ́ orí tiẹ̀ orí tiẹ̀ ti wá orí ẹ̀ ti dàrú ṣé ó yẹ kó wá sọ́ọ́nù nǹkan báyìí fún mi ṣé kò yẹ kí wọ́n mọ̀ ẹ́ pé iṣẹ́ èṣù nìkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ níjọ yẹn ẹ ṣèbí bí èṣù ṣe ń distribute lèmi náà kọ́ bọ̀ọ̀lù ẹ̀ lọ́wọ́ ẹ̀ múlẹ̀ ti dá padà fún ó iṣẹ́ ó wá yẹ kó wá bá mi kó yẹ kó wá bá mi fún nǹkan báyìí náà bíkẹ́ ẹ̀ ní ẹ̀ náà wá wá wá ti mọ̀ wọ́n ti mọ̀ pé o lọ́pọlọ kò sí nǹkan lórí ẹ̀ nítorí tí nǹkan bá wà lórí ẹ̀ ni kò yẹ kó wá bá mi fún pé o lóyún báyìí lẹ́yìn kọ́kọ́ béèrè owó lọ́wọ́ mi ẹ́ kò sí problem lọ́ṣẹ̀. gbogbo iye tó bá fẹ́ gbogbo iye tó bá need I'll give it to you go and get kíni. mi mm, ò ṣe ń sá. Ah, kí ló ṣe. má wọrí má wọrí má. kì í ṣe nílé wa ni. o ní pé. Ah, kì í ṣe nílé wa. torí pé lè ti ń jẹ́. ẹni tó bá ṣe mí ó máa kú ni ẹ̀yin àti kòmù lẹ́nu tó fi jẹ́ pé tán bá ṣe ń lè yín máa kú. wo nǹkan tó fi brainwash gbogbo wa láti kékeré nìyẹn ipe tí ọkùnrin bá ti fọwọ́ kan obìnrin báyìí ó máa lóyún àti kékeré náà ti máa ń sọ yẹn fún wa máa jẹ kán brainwash ẹ irọ́ ló ń jẹ bẹ́ẹ̀ sórí hospital tó wo yẹn tó bá rí hundred obìnrin tó wà lọ́spítù ninety percent nínú wọn àwọn aṣẹ́yàn ni onílé everybody ń ṣẹ́ kiri ní ìsìn nǹkan tó rápàtì yẹn ní ìsìn everybody wo ayé ń ṣe irú ẹ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé màá fún ẹ lówó màá lọ get rid of it kò jù bẹ́ẹ̀ lọ. mo rò bí ẹ tó orí ẹ dàrú ní owó wẹrẹ ni is something wrong with you. ok o mọ ibi tó ti ń ṣe àbí ok màá bẹ pé hospital ti wá àti ṣe. ìlẹ́ṣẹ̀ rú ni sá. ọ̀pọ̀ ònú ni ẹni kí nǹkan tó ń sọ fún mi kí n gbà yín lọ́wọ́ ẹ̀ ṣé lómi ni mo fẹ́ fẹ́rù ẹ ni àjọ lágbèémẹ̀ ti pa máa fẹ́ ra wa ni. ọba ah. bí ẹ̀dá máa ṣe gbẹ́gbẹ́ kọ́ ló wájú mi òun rò kọ́ ló gbogbo kọ́kọ́ ṣe kọ́ ló wá. bí mi ṣe rí. mi ní ìdáhùn kí ló jẹ́ aláàtọ̀ lè fi jọlẹ̀. ọdẹ tó bá lọ sọ síbítù mo mo yẹ àwọn tó ń ṣẹ́yìn ni tó yẹ kí mi gan jóbìnrin mo yẹ yín tí màá ti ṣẹ́ ni màá ti ṣẹ́ tó màá ti ṣẹ́ tó eighty seven eighty seven oyún ọdẹ wọn á lò lè ṣe ẹyin nǹkan tó jẹ́ pé nǹkan everybody ń ṣe everyday nìyẹn oyún ṣíṣẹ́ ni tó bá ti fún ẹ báyìí ìwọ náà wà lọ́jọ́ wà lọ́jọ́ dànù ni oyún ṣíṣẹ́ ṣe wá jẹ́ bàríà má bí ẹ̀dá má ṣe á sọ pé kí n fẹ́ ru ẹ̀. Ah! ibi dùn ṣé mo kí fine girl ni ẹ ìwọ gan mọ ó dẹ̀ mọ̀ kí mo like ẹ gan ẹ torí mi tí mo tiẹ̀ tó tiẹ̀ rí statue ẹ̀ kọ́lọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ni mo like bó ṣorí advice tí mo lè fún àbúrò mi òun ni mo fẹ́ fún ẹ mo dẹ̀ fẹ́ kó rí pé ẹ̀gbọ́n ẹ ló ń bẹ̀ sọ̀rọ̀ ṣòro ẹ̀gbọ́n mi ọba wọn ní ẹ fi ṣe kankan mo kí mi lè parọ́ fún ẹ obìnrin lèmi náà wọn ní ẹ fi ṣe kankan ikú tèmi dé èyí tìjú ní ayé mi tí mo ṣe wáyé ni kóbìnrin máa ṣe ẹ̀ sí kóbìnrin máa ṣẹ̀ sí àbí kéèyàn bímọ tí ò ní bàbá ah! mi ò lè stand there Come and ní single mother káàkiri it is not a good thing èmi ò like it, it didn't tó jẹ́ kí one plus two ah ọmọ yìí ò gbọ́dọ̀ ṣẹ̀ sí torí mo tiẹ̀ like it. ṣòro oyún know? ẹ̀ àdàkọ lọ ṣẹ o ah, ibi he tọ́ ni mò ń sọ fún ẹ lọ ṣe ṣé kò fẹ́ bímọ tí ò ní bàbá ni ṣé kò mọ́ kó máa fi bọ́ àwọn yẹn sùn wọ́n bastard ṣúdà torí bó bá bí ń ìyá ẹ̀ tó lọ ṣe oyún yẹn tó ti bọ́ lọ ṣe mú tíjú kò ṣe dànù. àǹtí mm, òwe má bínú. jókòó jókòó ẹ ní ìbínú. ẹ wo mi ò lè ṣẹ́yún yìí mi ò lè ṣe ẹ. kí ló ṣẹlẹ̀ tó fi lè ṣe. Ah, ní ìdílé wa a kì í ṣe oyún èèwọ̀ ìdílé wa ni. èèwọ̀ wèrè wọ ìwé lè wọ wa ká lè wò fò. gbogbo fámìlì lè máa ń sọ bẹ́ẹ̀ kọ́mọ wọn bá ṣèrànù ni wọ́n ní ìdílé wa o wọn ò ṣẹ́yún ìdí wọ́n sọ ń dìlé tiwa náà kí là rí rí kí là gbọ́ rí ìjọ́bọ̀ ni gbogbo ẹ̀ mélòó mélòó oyún ṣiṣẹ́ mọ́mí ẹ̀bọ́ ṣe wáyé wọ́n á ti ṣẹ́yún rí dáadáa dáàdì ẹ̀gá ìmọ̀ye èèyàn tó ti fún lóòótọ́ tó ti ṣẹ́ dànù kíni kíni karamọ́ fi gbogbo ìyẹn lẹ̀ járe yóò ṣe ìtorí ìyẹn lóṣèlú lóòlùjọ yẹn. ọwọ́ ó tiẹ̀ ní nǹkan kan ìdí gangan tí mo fi ní oyún yìí mi ò lè ṣe òun ni pé. ibi dùn. sá. ibi dùn. sá. etí ẹ̀ nílò. méjì ni. kí ló dé ṣe. ọ̀rọ̀ ni mo fi máa ń gbọ́ sọ. mo wá fẹ́ kó tẹ́tí ẹ̀ sílẹ̀ dáadáa kó gbọ́rọ̀ tí fẹ́ sọ fún ẹ ọ̀rọ̀ tí n dẹ̀ fẹ́ sọ fún ẹ yìí mo fẹ́ kó fi sọ́wọ́ sí ẹ kó má bàa fi jẹun nítorí pé ìgbà míì wà ọ̀rọ̀ máa ń wà tí ò ní sáyé ìgbà míì kẹ̀ni ayé máa wà tí ò ní sọ̀rọ̀ bọ́ lónìí ṣe jókòó wájú ẹ yìí ayé wà ọ̀rọ̀ dẹ̀ wà tó fẹ́ sọ fún ẹ ebi dùn nípa ọ̀rọ̀ ara ẹ̀ sórí àkọsẹ̀jáyé ẹ̀ kò fààyè gbáyé pé kò ṣẹ́ òun jọ̀ọ́ mo rọ̀ ẹ́ mo dẹ̀ bẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ níjọ́kíjọ́ nígbàkúùgbà tó bá lóyún mo bẹ̀ ẹ́ ni má gbìyànjú láti ṣẹ́ nítorí ìṣẹ̀dẹ̀ ẹ̀kọ́ tó bá dẹ̀ gbìyànjú láti ṣẹ́ kò sọ́nà àbáyọ ọ̀run làlà ikú ni nǹkan tí ìṣẹ̀dẹ̀ sọ nìyẹn bó ti wù kó rí mo sọ lẹ́ẹ̀kan sí jọ mo fi ẹlẹ́dẹ̀ àtọ́lọ́run tí mò ń sìn mo fi bẹ̀ má ṣe o bèbí dùn má ṣe oyún ìwọ fún rẹ mọ̀ yí pé nídìílé wa pàápàá a kì í ṣẹ́yìn mo dẹ̀ mọ̀ pé ìwọ náà kì í ṣọmọkọmọ ṣùgbọ́n èṣù ò yà wá lò jọ ìbídùn èmi àti ẹ nìkan la wà ń bí ó dẹ̀ wọ́n pé ẹ̀pẹ́ méjì lọ́wọ́ mi ìwọ nìkan náà ni ìwọ lọ́la mi tí n bá dákẹ́ lẹ́nu ìwọ náà ló máa bu yẹ̀pẹ̀ sí mi lójú lágbára ọlọ́run máa jèrè ẹ̀ màá dẹ̀ jẹun ẹ̀ ìwọ náà wàá jẹun ọmọ ẹ̀ ọmọ á dẹ̀ jèrè ẹ̀ o ò ní ṣubú fọ̀tàyọ̀ o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ ṣe bí ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí mo fẹ́ kó bọ́ sí mi lẹ́nu nítorí ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́nu tó bá ṣe fẹ́ nù mí jọ nítorí ọlọ́run sórí pé kì í ṣe ojú oorun ni mo ti jí ẹ mo mọ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe má ṣe oyún ọ jọ ọmọ mi jọ jọ ṣe sà dáàdi gbogbo nǹkan tẹ́ sọ ni mo gbọ́ èmi náà wá ṣèlérí pé mi ò ní dójú tì yín ẹ̀yin náà mọ̀ pé mi ò kí n ṣọmọ ní pàlàpàlà. ikú tó ṣẹlẹ̀ gbọ́ngbọ́n ni. ìtẹ̀rù bọ́rọ̀ gidi kan ló fẹ́ sọ torí kí ẹni kí ni kí ni kàràbọ̀ fún kí ni kàràbọ̀ sí torí ó ní tó bá ṣẹ́yìn ó máa se bó bèmí láyé ni mélòó mélòó oyún ṣiṣẹ́ ṣé kìí sọtọ́ fún yẹn pásọ̀ wa ti sọ fún mi rí pé kì í má ṣe mo ṣe kankan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn ìmáàmù tí mọ́mi wá ń lò wọ́n ti ní má ṣe yún rí mo ṣe kankan ṣẹlẹ̀ dókítà wọ́n tún sọ fún mi rí pé à ilé ọmọ mi wà bàjẹ́ irọ́ ni lẹ́yìn ẹ̀ mo títí lórí mi ẹ̀mọ yìí wọ́n máa gọ́rẹ́ wá jágbó tó bá járe wọ́n kò máa gbé wọ́n máa gbé ní gbogbo àwọn tó sọ fún ẹ̀ náà tó bá ti kúrò mi wọ́n ṣe wọ́n ní kó járe ìdànù wọ́n ní kó má ṣẹ́yìn torí ẹ̀dùn ló ṣe ó jẹ́ ṣe àánú ẹ̀ ló ń ṣe mí tèmi fi sọ ṣorí ẹ̀pọ̀n mi tó wọ̀ ẹ́ ó ti níyàwó tí ìdílé tiwa kiri àfẹ́ yàwó méjì ọkùnrin wa ẹ̀yọ̀ kan ni ó ti níyàwó àti pé kò lè fẹ́ ìwọ náà wọ ẹ̀gbọ́n mi sí ẹ bí ìbẹ́ jẹ́ ọmọ kan sọ ni ẹ̀gbọ́n mi sí ẹ bó ṣe bá ní time sí ó máa gbé báàgì ó ti travel padà ó lọ bá family ẹ̀ bẹ́ẹ̀ tí kò máa rà rírà kiri ni kó máa ráàrí dànù ó jẹ́ ṣe. mi ò mi ò lè ṣe oyún. ah ó stubborn o ò ní ṣe. mi ò lè ṣe o ah, ẹ wò ó pè mí kí ìyà jẹ mí ẹ wò kí n tẹ máa mu gàrí gan-an ó tẹ́ mi lọ́rùn. bí ẹ kò máa fọmọ tó ṣe bí ń gàrí mu mm. ó ti yé mi ògbó ò lè ṣẹ́yún. kò ní ṣẹ́ kí ni nígbà tí o ṣe porí ẹ̀ dàrú kí ló jẹ yín tó fi máa sọ pé òun ò ní ṣẹ́yún kó jẹ́ kó rí òun pé o ṣé torí pé mo ti ń pọ́nlé. ọgbọ́n ah, ah. mi àwọn tẹ́mi wẹ̀ yẹn wàhálà kò lè ṣe. Ah, kí ló dé tó fi ń sọ̀rọ̀ báyìí mo pè wọ́n náà wáyé pé kò wá máa bá mi sọ fún mi kó ṣe ìwọ náà wàá sọ fún mi kò ní ṣe ṣe ẹjọ́ pàdé àkókò lórí mi ni kí ló ṣẹlẹ̀ gan. mo mọ̀ pé kò lè ṣe ni kò lè ṣe rírù wọn láti ìdílé wọn wọn ti máa ń kó oríṣiríṣi sí wọn lórí láti kékeré ṣe wá ní nǹkan tó kó sí wọn lórí yẹn òun jáde bọ̀rọ̀ wọ́n máa ń stick sínú score wọn ni so kò sí effort tẹ lè gbé ìgbésẹ̀ tẹ lè gbé tó máa mú change mind ẹ̀ bó ṣe ríro wọn ṣé mi nílò àbẹ̀ tí mo wà. irú òṣìwò lè léyìí báyìí nìsín irú wa irú ìṣekúṣekú ni mo wá ṣe báyìí ṣé ọmọ yẹn ṣé ọmọ yẹn ló yẹ kó máa lè sọ bẹ́ẹ̀. nígbà tẹ́yìn ṣe mí ti expect kẹ́ máa ṣe nǹkan láì lo ìdáàbò ẹ̀ ń ṣe kínní ẹ̀yin tẹ́ pé oríṣiríṣi ọlọ́mọ ẹ̀kẹ́yàn bíi fifty gbóyún wá báyìí nílé kò wá ń ṣerú ẹ̀ nítorí èmi kọ́ ló ń bọ̀. tó bẹ́ẹ̀ pọ̀ mọ̀ yín láàrùn nǹkan ẹ̀gbọ́n mi ẹ ṣe máa kó o nìyẹn. kiki what is the solution right now kí ni mo fẹ́ ṣe. ẹ calm down ẹ farabalẹ̀ ibo ló wà náà ṣe bí ṣe nu yàrá lọ àbí nu kíchìn. kíchìn kíchìn nù kíchìn nù. ẹ̀gbọ́n mi mm-hmm. ṣe rí ọmọ wèrè báyìí mm-hmm. ọgbọ́n lèèyàn máa ń dá sí ẹ ní fú lára ni ah. ẹ má wọlé èmi á ṣe gbogbo ètò ẹ fún yín owó ní kẹyìn mú wa ló bá tán fún òbí dà kò ní eh, so how much are we talking about. ṣẹ́rógùn yẹn tí bá rọ it should be between one twenty and one fifty but mi ìfẹ́ chiti ẹ mú one fifty wá change it to kú máa kó fún yín ẹ mú kí mi lè ṣe bẹ́ẹ̀ mi ṣọmọ ẹ mú one fifty wá. Ah, one fifty naira ò lè tó o kò wá kéré náà. náírà kọ́ o. Eh, ni one fifty àti zero mẹ́ta. Ah, bàbá màmá màmá màá sọ yẹn mú náà tí o bẹ̀rẹ̀ Ah, tí mi láìkẹ̀ kí ló ṣẹlẹ̀ gan náà. mi understand sọ́pọ̀ ni. Ah. Ah, ẹ̀gbọ́n mi ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ èmi ọ̀rẹ́ ọ̀rẹ́ mo fẹ́ ṣe fún yìí kí ni. ẹyin eh, tó bá wá fẹ́ ṣòro fún mi náà ló wá fẹ́ gba one fifty thousand naira torí kò fẹ́ ra bills. ọlọ́mọ ẹ̀kẹ́ fi ibi ṣó lóore báyìí. ṣe rí mi ogun tí mo fẹ́ lọ bá yín ráyìí ẹ̀gbọ́n mi mo fẹ́ risk life mi ni oh mo lè gbàbẹ̀ mo lè gbàbẹ̀ dẹ́wọ̀n. ọlọ́run jẹ́ kó lọ sẹ́wọ̀n. àmì ah. àmì ṣebí kú yín náà mo bù lọ ọlọ́run má jẹ́ kí n tó. mo ikú wa ní ìjì náà ni mo náà kẹ́ pa mí. èmi náà fún ẹ lówó. tí ibi bá sínú láìfù yín tí yín ti ta o. èmi náà mọ̀ bọ̀ ah. ọlọ́run mọ reason tó fi gbé ẹ wá sínú láìfù mi pé kò wá lẹ́yìn mi so. òun náà ni. owó yẹn ti pọ̀ jù náà ah, one fifty thousand naira ní sùúrù ní sùúrù ní sùúrù. mi láìkí ẹ tí ń jẹ́ kí n máa regret pé mo fún yín lá advice. jọ tí bá tẹ̀ wá fẹ́ tí mo bá fẹ́ lọ́dọ̀ ọmọ gan tí mo bá bímọ èlò gan ni mo fẹ́ náà ṣé màá náà wọ́n. ṣé bẹ́ẹ̀ ṣe abẹ́ ṣe. má ṣe. ó yà láti zero one. kí ló ṣẹlẹ̀ gan ṣé mi ní details ẹ lọ́wọ́ ni àbẹ̀wò ni báyìí. èmi fẹ́ sáré bá yín ṣe. kí ló dé tí. ìwà àtọwọ́ ṣe jẹ́ five and six báyìí kí ló ṣẹlẹ̀ gan náà ó máa ní sùúrù o ikú mi kọ́ ló ń kú ikú owó ló ń kú o. one fifty ni o bọ̀ change yín bá kú two fifty three one fifty thousand torí bó fẹ́ ṣe oògùn eh, ọmọ tàbá fẹ́ tàbá tàbá lọ sí general hospital kan àmọ́ yẹn tó máa tó máa ṣe. ẹ má gbọ̀ngbù kí ló yẹ tẹ́ ń complain. ó ní mo ti ṣe yẹn wọ àkáǹtì. sẹ́mi mo ní ẹ bá sùn láì lo kiri. ṣẹ́wọ́ àkáǹtì. Ah. tiẹ̀ fi owó epo sí ṣé owó mi máa ti o tún sọ pé wàá change padà fún mi má gbàgbé o. tó mú ní tó bá kù. àṣé ah, kò ní kù ni. èmi ò mú ṣé ẹ̀jẹ̀ mi nù ni. Ah, mi ìmọ̀ bí wọ́n máa kù ah. tó bá kù máa dá padà ẹ mọ kí mi sọ ọmọ bẹ́ẹ̀ mi mú nǹkan tí ò ṣe tèmi. ẹ má wọlé tí bá ti mú ẹyin lẹ́mọ̀ ọmọ bẹ́ẹ̀. o gbọ́dọ̀ ṣiṣẹ́ o. tí o gbọ́dọ̀ ṣiṣẹ́ dákú. tí o gbọ́dọ̀ ṣiṣẹ́ o. ẹ̀gbọ́n mi náà ti dey talk now. tí o gbọ́dọ̀ ṣiṣẹ́ o. ẹ má wọlé. I trust you. mélòó mélòó ló ugly uh-huh. ọmọ yẹn kò gbọ́dọ̀ bímọ fún yẹn ọmọ yẹn máa ugly bàjẹ́. ọmọ ugly bàjẹ́ èmi náà mi ìmọ̀ bóyá wọ́n ta ìwòjú mi tí mi máa bàjẹ́. èmi tẹ̀sí ẹ̀gbọ́n mi tí yóò ti bàjẹ́ màmá rí yín tó bá yẹ. ikú lọ ṣiṣẹ́ irú lórí irú ìbò ẹ ṣọ́ra fún wọn o ẹ ṣọ́ra fún wọn o ẹ ṣọ́ra fún wọn o akérèkòrò ni wọ́n ṣe ibi dùn. akóró dé o iṣẹ́ ọwọ́ ẹ ò bu ikún ẹ ṣé yóò lóde tẹ̀. ṣé wàá pa kí ló ń ṣe ẹ́. kò sí nǹkan kan. <laughs> Uh, you know what uh, magic bye. mo wa okay bye sir. come and sit down sit down. súnmọ́ bí ah, ah, ṣára ń sáfara nígbà tó ṣe pé mo fẹ́ gé ẹ jẹ. ibi <coughs> ah, dùn ṣé o mọ reason tí mo fi pè é mo mọ̀ pé o mọ̀ gbọ́ ó máa ṣọ́ọ̀kẹ́ bákan. first of all mo kọ́kọ́ fẹ́ bẹ̀ẹ́ lẹ́dàá ẹ̀ mo fẹ́ wá foríjì pé látọ̀dọ̀ ẹ pé kó má bínú sí mi eh, sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn it wasn't intentional ṣètìgbọ́ ah, èmi náà ti ro one or two things together mo dẹ̀ ti rí wípé time is not friend to anybody uh, so <laughs> èmi náà mo yẹ wáyé mo ti dàgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń wòye pé bóyá ọmọdé ṣe ni mi torí ẹ̀ ni mo fi ń wo ìwà tí mò ń bọ̀ mo ti realize pé mo ti dàgbà mo ti tójú bọ́ èmi náà ti ready láti settle down mo believe wípé kò sí big deal nínú kémi náà fádà ọmọ oyún inú ẹ̀ mo ti ṣetán àti gbà. <laughs> orí pé ṣọ́ọ̀kẹ́ bá kan mo ti sọ pé máa ṣọ́ọ̀kẹ́ bá kan eh, èmi náà ti rò ó pé kò yẹ kí n kí n kí n punish ẹ with oyún torí pé mi ni mo wà responsible fún mo dẹ̀ ti sọ fún mi pé kì í ṣẹ́yún nílé yín mo dẹ̀ ti reason ti pé kò ní ti reason tí màá fi tí màá fi dé mi elégbodò so eh, gbogbo ọ̀nà tí mo bá gbà ṣe fọjọ́ kó darí jí mi eh, ṣọwọ́ àmọ́ kan tí wàá ṣe. Uh, wà kọ́kọ́ pet mi náà kó lè fà mọ́ pé mo ti gbà mo ti gbọ́ mo dẹ̀ ti ṣe náà ti ṣe kí ni láti ṣe ọkọ ọkọ ẹ̀. pet mi jọ. ṣé ti tán nínú ẹ. bẹ́ẹ̀ni sá. inú ẹ ti yọ. bẹ́ẹ̀ni sá. o ṣú ọ. bẹ́ẹ̀ni sá. o bínú mọ́. all right tó bá wá jẹ bẹ́ẹ̀ tó bá bínú sí mi mọ́ ṣèwárí drink tí mo mú yìí ẹ ọ̀rẹ́ pé mo ti fẹ́ mu tán bó ṣì chill wọn á fẹ́ jẹ́ kí ìwọ náà gbà. ẹyin lè ní mo wọ kẹsà. mo mọ̀ pé mi ni mo ní ìsọ́pọ̀ ọ̀ ló ní bọ̀ èmi ni mo ń mú wọn á fẹ́ jẹ́ kí kiss me kájọ wa on same level. Yeah, take it. Uh-huh. Yeah. Drink up. No. <laughs> Finish everything. Wow, okay, sir. Oh, ilé wa okay. Mo gbogbo ẹ̀tàn ìwọ ló ní. Seriously, mọ́tà. uh, <laughs> yeah, yeah. Ah, má ṣe é kú, ìwọ ló ní. <laughs> Má ṣe é kú àtọ̀. Mo eh, eh, It's for you. my girl, àgbà tó wọ́n yẹ mú kí ní ẹ̀tọ́ yẹ ọwọ́ àmọ́kọ́ tó ṣẹlẹ̀ nísìn wà wá lọ sílé wà lọ sọ fún dáàdì àti mọ́mí wípé o ti rọkọ wípé oyún tó wà nínú ẹ̀ mo ti ṣetán àti gbà mo dẹ̀ ti ṣetán àti fẹ́ ní ṣùlọ́kà so gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ gbà kan fún ẹ ní list kàn jẹ́ kí n mọ̀ I am ready láti san owó orí ẹ̀ ṣé wàá rí wá sọ fún wọn wípé èmi ò ṣègbéyàwó kọ̀rọ̀ ìgbéyàwó alárinrin ni mo fẹ́ ṣe kí ni mo sọ. o ti gbọ́ ogun nǹkan tí mo sọ. ok so màá èmi náà nísìnyí màá bẹ̀rẹ̀ sí máa tẹ àwọn bọ́tìn kankan nísìnyí nítorí pé ìgbéyàwó yẹn ó gbọ́dọ̀ ṣe kíni gbogbo àwọn celebrities ló gbọ́dọ̀ wà síbẹ̀ <laughs> gbogbo àwọn celebrities ló gbọ́dọ̀ wà síbẹ̀ ah ẹ̀yìn wọn píyà wọn ibẹ̀ ẹ wò ó má jẹ́ kí n tí ì fọnu fún ẹ ìwọ gan ariwo gan gbé ah àṣẹ Ọlọ́run rí sábẹ́ ni yìí fún mi ni. ọ̀rá ìyá tètè máa lọ tètè máa lọ ọ̀rá kò take care mama expect ẹ o ọ̀rá tètè máa lọ tètè máa lọ. ń hùwà bàjẹ́ àbúrò ń kún lọ ṣiṣẹ́ irú ìrónirú ìbòrùn ẹ ṣọ́ra fún wọn. Dádì! kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìbí dùn. kò ṣe ìfún mi ní ọ. ìbí dùn kí ló dé kí ló dé kí ló ṣe. lórí kò kò tí ì ìwọ nìkan ni lọ́ọ̀dù jọ̀ọ́ jọ̀ọ́. kí ló ṣe. kò ṣe ìfún mi ní. ta ló ṣe é ta ló ṣẹ́yìn fún ẹ èbí hmm. dùn èbí dùn lójú mi ó dájú ó ah! ah! dùn èbí dùn èbí dùn lájú lájú èbí ah! dùn yé yé mo gbé mo gbé yé yé tẹ̀lé gbàgbé o yé èbí dùn èbí dùn jọ jọ jọ lójú mi. tí àwọn bá sọ pé èèyàn ní ṣoògùn kà mọ́ àwọn tó fẹ́ jẹ́wọ́ ọ̀nì yé béèrè fún ẹni tó bá wá sọ pé kí la ó ṣe ni irú ẹni bẹ́ẹ̀ là ń ṣe wọ́n ẹ dẹ̀ wo ṣùnṣùnṣùn ẹ dẹ̀ kàn mí lẹ́yìn nǹkan ẹ balẹ̀ ayé mi jẹ́ ṣé tí n bá wá lówó lọ́wọ́ ṣé mi ò lẹ́jẹ̀ lọ́rùn ni. ọmọ kan ṣoṣo tí mo bí ẹ̀dẹ̀ fún lóyún ẹ̀dẹ̀ pa toyúntoyún kí lẹ̀ṣẹ̀ mi. ẹ kò burú ẹni tó bá sọ pé kí là ṣe ni òun là ṣe ràn èmi náà ti wá tọ̀ àwọn àgbààgbà lọ. òòṣà akérèkòrò òòṣà akérèkòrò òòṣà akérèkòrò mo fẹ́ kó gbéra sọdí báyìí mo fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ rún ẹsẹ̀ ẹni tó pa mí lọ́mọ ẹni tó kàn mí lẹ́yìn ọ̀kan ni fẹ́ rún ẹ sí. Si mo wá fẹ́ kó gbéra sọ kó lọ gbèjà mi òòṣà kérékòrò obìnrin òòṣà àjọ̀núnú afẹ́fẹ́ gbéra báyìí ó lọ bá mi bá ẹni tó kọ́ mi lẹ́yìn ọ̀kan ẹni tó fún ọmọ mi lóyún tó pa toyúntoyún mo fẹ́ fi èpè ránṣẹ́ sí i ó yá gbéra sọ àjọ̀núnú afẹ́fẹ́ ẹni tó pa ìbídùn tó ṣẹ́yìn fún un mo fẹ́ kó gbéra báyìí kó lọ jà ń bẹ̀ bínú mi ò ṣe wá dùn yìí inú ò gbọ́dọ̀ dùn látàárọ̀ dalẹ́ ìbànújẹ́ jọ̀ọ́jọ̀ọ́ kòókòó ni kó máa bá kiri gbogbo gbèsè ayé ó dàṣẹ kó ṣe mú nítorí lára bẹ́ẹ̀ ni. orí báyìí ah. mo sì ló ṣèyàn ṣé mi tí mo sọ pé ó ṣèyàn mo gàn kan àbí làkàyè mi kúrú mo ló ṣèyàn ó ló ṣèyàn. ìbídùn. ìbídùn ló kọ rẹ. ẹni tó ṣẹ gan ni wá wò ó ẹni tó ṣẹ ìtura kéré o kì í ṣe pẹ́ni tó ṣẹ gan ní bínú fúnra rẹ o bàbá rẹ tó bí lọ́mọ gan ní dáná yá o ihun tí sì ń ṣe fún ọ ó kọjá gbogbo ilé ìtẹ̀sìn wòye torí késekése lẹ́sìn rí kàsàkàsà tí ń bọ̀ tó ju bàbá késekése lọ ẹ̀ sì rí. ìbídùn má bínú. ẹ̀bùn ti bẹ̀nu ìbídùn jọ̀ọ́ ló ń bẹ̀bí ẹni tí nǹkan ń ṣe nǹkan tiẹ̀ ń ṣe ọ́ tẹ́lẹ̀ ìbídùnjọ́ yóò wà gbọ́ ó dàbí pé o ò mọ òòṣà tí wọ́n lọ rè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ eégún ní abiná yẹn ń òòṣà ńlá tí ń bológbò lẹ́rù òòṣà kéré kan ẹni kó ọmọ ẹni mọ́ kó òòṣà tí wọ́n lọ rè wọ́n sí ọ̀run òòṣà yìí gangan ni wọ́n bá ọ fìrà wá wò mí wò gẹ́gẹ́ bí ohun tí mo wí lẹ́ẹ̀kan pé késekése lẹ́sìn kí kàṣàkàṣà ti ń bọ̀ tó ju bàbá késekése lọ bẹ́ẹ̀ ṣó o mọ̀ pé ohun tí ń yọ ọ́ lẹ́nu ìgè tí wọ́n á ṣẹ̀bi rẹ̀ gan bẹ́ẹ̀ ni orò ìdílé bàbá yín tí ó jẹ́ kí wọ́n ṣe fún yín kékeré tí wọn ò ṣe gan ní yọ yín lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ ti gbàgbé ni ká ní wọ́n bá ṣòro ìdílé fún yín ní kékeré kò ní mọ ṣe dáradára tí ń ṣe kí débi tí ó lọ rè kan àgbákò tó kàn yín o mọ̀ pé wọ́n ní gbégbé ní ṣàwọlé òtítà ní ṣàwọ ọ̀dẹ̀dẹ̀ adé afọlágbà dẹ̀dẹ̀ tó kọ́lé tó tó kọjú ẹ̀ sódò odò ọ̀hún kò jí ó kan mi kò jí ó kanlẹ̀ tó bá ti jí olódùmarè ní kéṣì òun ló dífá fún oyè gbolú tí ń sọmọ ṣòwò nífẹ̀ẹ́ ètí ifá rò èyí tí oyè rò gẹ́gẹ́ bí ifá ti rò mọ́ òòṣàlẹ̀ bàbá rẹ̀ nírò yìí ká ní òòṣà yìí pé wọ́n ti ṣètùtù rẹ̀ fún wọn ní kékeré tí wọ́n ṣòwò ìdílé fún wọn kò ní máa ṣe jàtijàti tí ń ṣe kiri ẹ wá wò wọ́n ṣòwò wọn ò ṣòwò ìyẹn kọ́lé mi bá wa torí ó lò lé bàbá mi kì í ṣòwò lé bàbá mi ohun tèmi ó wà bá ṣe báyìí tí wọn ó tètè bójútó ní kíákíá òun ni bí wọn ó ti bá a ṣe tutù tí wọn ò mú mú tí wọn ò mú nǹkan mọ nǹkan tí wọn ó lè bá wẹ gbogbo àbùdá dáradá tí ń dà láwọn tí wọn ó sì lọ rè pẹ́tù sóòṣà kéèkó nínú tí ó rìn nínú wọn aláìjẹ́ bẹ́ẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ <laughs> yóò le jù tẹ́ wò lọ. so gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò ń ṣe fault mi. kí ni kí ni sọ. Ah, wọ́n ní ṣé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí wọ́n ní kò kí ń ṣe ẹbí wọn. ẹjọ́ táwa ni ẹjọ́ mi wá ni ṣé bí wọ́n bá ṣàṣìyàn pé kó máa ṣe wéré wèrè ẹni tí wọ́n ṣàṣìyàn ò gbọ́dọ̀ fi làákàyè rẹ̀ gbé fọlọ́nṣọ́ rẹ ti lọ rè fokun ọ̀rọ̀ dẹ́gọ̀pẹ́ tó bá jẹ́ òwòlé bàbá rẹ ní yọ lóòótọ́ kò jẹ́ kí wọn náà ronú kó ronú jinlẹ̀ dáadáa bẹ́ẹ̀ ti wá owó tí a fi lọ rè eré ohun ètùtù tá a fi ṣètùtù tá a wẹ gbogbo àbẹ̀rù burúkú tí ń bẹ lára rẹ̀ tá a ṣẹbọ tá a ṣètùtù tẹ́tùsùn ó sì gbà òun ni kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ tí mo tó bá ní kíákíá. ẹ ṣe bí tabasha ti rówó nù gbogbo nǹkan tó máa lẹ ṣe ló máa tán. Ah, ó yá èmi ló ń bẹ èmi dálé mọ fóògùn lọ́tọ̀ mo ṣoògùn fún olóògùn ó ti kú náà. ìyá ní àwọn kankan tí mo ṣe nílé torí ibi tó ṣàìhá sí kó lágbára. bẹ̀gbẹ́ tó kọ níbi ayaba ní fi jẹ́jọ́ adíẹ fún adabọ ètò ẹni tó bá ayé ẹbọ ni kó máa mú. bójúmọ́ máa gbọ́ pọ̀ pọ́ nú odó bókùn bá kùn agbọ́ ìhà kọ̀ọ̀kan lódò tó bá dòwúgàn tó agbọ́ sẹ́kùsẹ́ àwọn ìyàbí ẹlẹ́yẹ lẹ́ni mo pè ìṣẹ̀dá rẹ mo pè lẹ́ni ó kò gbúdọ̀ gbàbọ̀dè èṣù ló mẹ́bọ bẹ́ẹ̀ ni ò mọ fádá adíá fún jamujamu tí ń bá wọn nọ́jà lọ́gànjọ́ ó ní ajá tí ń bẹ́ẹ̀ di ọ̀gẹ̀gẹ́ ó jẹ́ wọ́n dé di ọ̀gẹ̀gẹ́ àkùkọ gàgàrà tí ń bẹ́ẹ̀ di ọ̀gẹ̀gẹ́ ó jẹ́ wọ́n dé ọ̀gẹ̀gẹ́ ẹṣin tí ń bẹ́ẹ̀ di ọ̀gẹ̀gẹ́ ó jẹ́ wọ́n dé ọ̀gẹ̀gẹ́ ewúrẹ́ dúdú tí ń bẹ́ ń di ọ̀gẹ̀gẹ́ ò jẹ́ dé di ọ̀gẹ̀gẹ́ ó ní tó bá ṣe é ṣe ti ẹni lé ní o ti mégun fájá owó ẹrí ọ̀la okòwe owó ẹrí ọ̀la okòwe owó ẹrí ọ̀la okòwe lé ní owó ẹrí ọ̀la òkú mọ́ owó ẹrí ọ̀la okòwe òkà ẹ̀ tó bá wọn. ìgbà ọ̀sán òye rẹ̀ ọ̀ka yìí ọ̀ya fọwọ́ bọ́jú fọwọ́ bọ́jú ẹ ṣeré pákí ṣeré pákí ṣeré pákí. òòṣà kérékòrè jọ̀wọ́ o a ti bẹ̀ ọ́ o ó ti wá túbá o àti mewúrẹ́ ṣẹbọ kó o jẹ́ o jẹ́ o àti mágùntàn ṣẹbọ kó o gbà lọ́wọ́ wa o akérèkòrò kó o jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kó o gbọ́ o gbogbo ìta wílé ní káró òwò ọmọ ó yá kọyìn kó o sọrùn. jùnú mọ wẹ̀yìn o mọ wẹ̀yìn o bó ló ti rí lára rẹ ẹ mọ lulẹ̀ o bó ló ti rí mọ wẹ̀yìn. ara mi ṣẹ́gìrì. ara rẹ ṣẹ́gìrì. ó dàbí gbé nǹkan kan jáde lára mi nǹkan jáde lára rẹ mm. kò dà iléyà iléyà iléyà iléyà bẹ̀bẹ̀ tó bá kọ gidi àyàbá ní fìdójó adéfọ́dàbọ̀. irú kí lèyí o ẹ ṣọ́ra fún wọn o akérèkọ́rọ́ ni wọ́n o ah. ẹ̀gbọ́n ń hùwà bàjẹ́. kéde kéde. Ah. Ah. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni màá ṣe báyìí. ẹyin mi ṣé táì ti tó ni. ó dàbí. ó kì í jẹ́ táyé gbé bá. wọ́n kéde. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yà. ẹ ṣọ́ra jọmọ ló jọmọ jésù ló ní sọ̀rọ̀ sùúrù ó yá pẹ̀lẹ́ ó yá máa rọjò. Hmm ó ga o ọ̀rọ̀ mi ló wá diṣu àtayànyàn báyìí tí gbogbo ẹ̀ wá dojú rú látàrí orò ìdílé tó yẹ kán ṣe fún mi láti kékeré táwọn òbí mi kọtí ikún tí wọ́n ṣe ẹ jọ̀ọ́ ṣé tán bá ti ṣe nǹkan tó yẹ kán ṣe nígbà tí mo wà ní kékeré ṣé gbogbo ìdojúkọ yìí ṣé mo máa máa dojúkọ báyìí. Hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa wà nínú hílàhílo tèmi náà wà báyìí tó jẹ́ wípé orò ìdílé tí wọ́n ń ṣe fún wọn òun ló kó wọn sí dáàmú òun wọn sí ìyọnu ọ̀rọ̀ mi wá dojúrú débi wípé àbúrò mi ọmọ ìyá mi bímọ fún mi. àánú ẹ ló ṣe mí o ló jẹ́ kí ìbá ẹ dámọ̀ràn àánú ẹ ló ṣe mí o player bobo you dey play like Maradona o oh. eh, player. Baba, you dey play like Ronaldinho. Baba, you good oh. Fine Baba, you bad oh. Na holidays you dey do. You no dey put caution at all. Hey, ẹgbẹ́ fún, oh, oh. ẹgbẹ́ fún, yeah, yeah. ẹgbẹ́ fún. Akérèkọ́rọ́ ni o Akérèkọ́rọ́ ẹgbẹ́ fún Akérèkọ́rọ́ ẹgbẹ́ fún akéré ẹgbẹ́ fún Akérèkọ́rọ́ ni Gbogbo igi lóògùn bàbá you be Casanova gbogbo ejò ní jíjẹ. Sáàdì Jímèrè tó ń kun gbogbo igi ṣé náà láìdí sí ìgò dédé ohun tó wọ̀ mọ́ jẹ́ kí rọ̀mọ́ nínú ẹ̀yìn àyẹ̀yẹ̀ ó ó ó ó you do.